الحمد لله ذي الجلال والإكرام رحمن أهل السماء والأرض وكل الأنام اللهم صل وسلم على نبينا وآله وصحبه الكرام أيها المسلمون اعلموا أن القرآن الكريم مليء بالحكمة الإلهية وليس بغريب إذ هو كلام ربنا العليم الحكيم فمن قرأه نال حكمته بقدر قراءته له ومن استمع إليه ومن استمع إليه فاز ببركته بقدر استماعه إليه وإن من البركات المودعة فيه وإن من البركات المودعة في القرآن الكريم توفير الوقاية والحصول على الرغبات والسلامة من العاهات والعافات وليس ذلك فحسب يا عباد الله بل إنما ذلك بالوسائل السهلة والطرق الميسرة أيها المسلم أيتها المسلمة خذ هذه الآيات وتأملها واعمل بها فوالله ستنال خيرها وتفوز ببركتها أينما كنت قال عز وجل وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام وقال عز وجل وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا وعن أنس رضي الله عنه قال أصابنا مع رسول الله صلى الله عليه وسلم مطر قال فحسر رسول الله صلى الله عليه وسلم عن ثوبه حتى أصابه من المطر فقلنا يا رسول الله فقلنا يا رسول الله لما صنعت هذا قال لأنه حديث عهد بربه رواه مسلم اللهم إنا نسألك من فضلك وأكرمنا بعطائك وأمنا في بلادنا وارزقنا وأنت خير الرازقين اللهم رد الأمن والأمان إلى بلادنا اللهم رد الأمن والأمان إلى بلادنا اللهم رد الأمن والأمان إلى بلادنا وأصلح لنا ولاة أمورنا يا ذا الجلال والإكرام اللهم صل على محمد وآله وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد àbí ọpẹ́ fún ọlọ́run ọba wa àti ẹ̀yìn fún ọba adẹ́dà tó dá ìní àti ẹ̀yìn adẹ́sí àsọ́láàtì àti àsọ́láàmù fún ànábì wa òjíṣẹ́ wa olólùfẹ́ wa ọ̀rẹ́ ọlọ́run ayé ọlọ́run àbẹ̀lẹ́wọ̀n ọba ọba láàánú jùlọ ẹni tó yàn wá tọ́sẹ̀ wa kù tá ti kí jímà tè dáa tó wá rí jímà àtòní jímà àtòní ọlọ́run ọba kíkí rẹ̀ náà ọba sínúrọ̀n fẹ́ni kọ̀ọ̀kan wa sábà kí dáná ìtútún bẹ̀lẹ́yìn rẹ̀ náà kó sínúrọ̀n fẹ́ni kọ̀ọ̀kan wa sáàtùl ìjàbà àkókò gbígbà àbẹ́lẹ́wọ̀n bọba láàrin jùlọ tí máa ń fi ẹrú sẹ́lẹ̀ sí kò ń gé orí ayé àti orí tàlkìyàmà kó fi gbogbo wa sí kò ń gé orí ayé àti orí tàlkìyàmà ọ̀bànà àtìnà fi dúnìyà hasana wọ́pìlẹ̀ àfẹ́rọ̀tì hasana wọ́pìnà àgàbànà ọ̀rọ̀ gbogbo wa náà mà amorúkọ rẹ̀ ṣùgbọ́n àmọ́ ti ń jẹ́ èèyàn máa morúkọ nǹkan nígbà míì ṣùgbọ́n kò ní mọ kí ni nǹkan náà gan kí ni jẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ sí pé nǹkan kò ń jẹ́ kí èèyàn ó ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó wà lára nǹkan náà nǹkan tá a morúkọ rẹ̀ ṣùgbọ́n tá a máa fàlù ẹ̀ èwe kan bẹ lẹ́yìn kò bóyá ìtàn ti ń

ẹ jẹ́ ká padà sí bí alukùránù kẹrìm ẹ jẹ́ alukùránù kẹrìm káwà lọ ọba nẹ́bì sí wáyé ó kún kẹ́kẹ́kẹ́ pẹ̀lú àwọn ọgbọ́n àti òye ìmọ̀nà àti àwọn ìbùkún ìtọ́sọ́nà àti oríire ayérayé ọ̀nbẹ nínú alukùránù kọ̀yẹ́kọ́yà wà lẹ́nu ń àlè tó bó ti tó a torí kí ẹni tó ní alukùránì ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ gan ọ̀rọ̀ ta ní ọ̀rọ̀ Allah ta lẹni náà tó lè ròyìn ọlọ́run ọba tó bó ti fẹ́ kò sẹ́ni náà kódà náà wa Muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n ti mọ ọlọ́run ọba tó wọn ò mọ̀ ròyìn ọlọ́run ọba alùkùránì kún kẹ́kẹ́kẹ́ pẹ̀lú ọgbá àti òye àti ìmànà àti ìbùkún ayé àti òrayérayé jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọba táà sì pé ó ní ọ̀rọ̀ yìí ní orúkọ rẹ̀ náà ni al ẹni tí ń jẹ́ rẹ̀ al-Hakim bọ́ bá sọ sókè òkè náà lẹ́ẹ̀bà bọ́ bá sọ sísàlẹ̀ ìsàlẹ̀ náà lẹ́ẹ̀bà ìsàlẹ̀ náà ló bí ẹ̀pì tọ́ bá gbé sókè tẹ́ bá gbé yọ́ máa kò sí nìyẹn ọlọ́run ọba ìyá hakim nígbà tó ti ń jẹ́ ọlọ́run subhanahu wa ta'ala òun náà gbogbo rẹ̀ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ọgbọ́n àtòyí láàmà bá mẹ́rin ó lè takò làákàyè tí wọ́n ń gbà kan lọ́wọ́ bẹ̀rẹ̀ tó bá yá ó tó lè máa yí wa padà torí pé àwọn ọ̀gbọ́n àní làákàyè níwájú ọgbọ́n ọlọ́run ọba wa subhanahu wa ta'ala alukuranu karim ó kún fún ọgbọ́n àti òye ìmàjìnlẹ̀ àti ìtẹ̀síwájú ní ayé àti ìbùkún ọlọ́run ọba wa subhanahu wa ta'ala torí bí ẹnikẹ́ni tó bá wá ka ọ̀rọ̀ yìí ta pè ní alukuranu yìí bọ́ ọba ti kà tó bẹ́ẹ̀ náà ló ti gbọ́n tó bọ́ọ̀ bá ti jìnà sí tó bẹ́ẹ̀ náà ni ọgbọ́n ó ti jìnà sí ọtọ́ mi ní fọ́gọ̀ rígbọ́n bá lọ́gọ̀ ó lè díẹ̀ bọ́ọ̀ bá ti ké tó bọ́ọ̀ bá ti kàá tó bẹ́ẹ̀ lọ́gbọ́n rẹ̀ ó ti pọ̀ tó bọ́ọ̀ bá ti jìnà sí kíkà rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ọgbọ́n ó ti máa jìnà sí ọtọ́ bọ́ọ̀ bá ti gbọ́ àlùkùránì tó bẹ́ẹ̀ ló ti ní làákàyè tó yíṣẹ́ o ọmọ o àyè àìsímọ́ Agbe àgbẹ̀ tọ́mà ti ní ayé kẹrin oríṣiríṣi àwọn ìbùkún nínú èyí tí ọba kú sínú ẹ̀ ẹni tí ọba kà tàbí gbọ́ kò súnmọ́ àwọn tẹ́ ń kà yóò máa wo pépà lásán ni o yóò sì máa wo kọ́fà lásán ni pé wọ́n tó white mosque wọ́n tó sílẹ̀ àhà ọkàn wà ó ní oríṣiríṣi àwọn àbùkún tí ọlọ́run ọba oríṣiríṣi àwọn ọ̀nà fún wàhálà ayé ọmọ èdè ènìyàn tí ọlọ́run ọba kó sínú ẹ̀ ááyà kankan nínú Al-Kùránì kò sí ètò ọmọ nínú ẹ̀ tó ní bá ọgbọ́n àti òye àti ẹ̀kọ́ àti ìtọ́sọ́nà àti ọba nínú ááyà náà ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmí lóbìnrin ẹ ti ìjà wáyà kan àti ọba dá ní nǹkan tó jẹ́ sí pé asọ́dì nǹkan tá nǹkan fojú wò lásán láwùjọ wa pé ilé ìkan lọ lásán nọ́mà ìdí nọ́mà o àlùkòrán ní nǹkan tẹ́yìn owó nọ́mà ń jọ sí bàbá yín tí ń bẹ láyé tí àbàbà bàbá yín tí ń bẹ láyé tọ́mà Yorùbá tí ń bẹ láyé táwúsá tí ń bẹ láyé tẹ́ búra ipò orí ńlá ní bẹ́ẹ̀ àlùkòrán ní ti wẹ̀ fún wa ó dẹ̀ ti wà ń bẹ̀ ń jọ́ tọ́lọ́mọba ti ń ṣe nǹkan ẹni tó bá wá kí alukur'an tàbí bá súnmọ́ àwọn tí ń ka alukur'an tàbí tí ń túmọ̀ alukur'an àwọn máa jẹ àǹfààní ni ọlọ́run bá sọ pé wa yunazzilu alaykum minas samaa'i ma'a ọlọ́run ní èmi ni mò ń sọ omi kalẹ̀ láti sámà fún yín mò omi kalẹ̀ láti sámà omi ń sọ kalẹ̀ láti sámà kí làwọn àǹfààní ká máa máa jẹ níbẹ̀ alukọ̀ránì mẹ́ta ẹ̀fà omi sámà òun náà ni àyà fẹ́ sàlàyé fún omi tí sọ̀kalẹ̀ láti sámà àìmọ́ òfin àmọ́ kútùbà wa lọ lẹ́yìn bẹ́ẹ̀ ni kútùbà máa ń wọ gbogbo kọ̀rọ̀kọ́ndù gbèsè ayé ọmọ mùsùlùmí èyí ṣe pé ká máa sọ̀rọ̀ tó le tó le ń gbogbo ògbà níbi kútùbà mọ̀ ká máa sọ àwọn àǹfààní tí ń bẹ nínú ẹ̀sìn fún wa kásọ ẹwà tí ń bẹ fún alukọ̀ránì àti ọ̀tọ̀ tí ń bẹ fún anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ka ẹwà àti ọ̀sọ́ tí ń bẹ fún àtó síwájú àwọn sọ̀hábà nábì kásọ ẹwà àti ọ̀sọ́ tí ń bẹ fún àwọn bá ti ń islam ní gbogbo ọjọ́ ayé wa àǹfààní nù alukùránì sọ pé ọlọ́run ọba sọ ọmọ ìkalẹ̀ láti sámà bá ọ̀sẹ̀sẹ̀ sọ pé ọlọ́run sọ̀kalẹ̀ láti sámà mẹ́bàá bí òmùgọ̀ léèrè pé ń òkè náà ni ọ̀nà wọ́sùn torí pókè mi ti ń ṣùgbọ́n kí la fẹ́ rí mẹ́ omi lásán làwọn onílé yóò tọ́ hírọ̀ kan bí omi tí ń sọ̀kalẹ̀ láti sánmà òun lọ mọ́ jùlọ ló fi wà nínú Suratul Furqan ọlọ́run bá sọ pé wa anzalna minas samaa'i ma'an tahura ọlọ́run láwà la sọ̀kalẹ̀ láti sánmà omi tó mọ́ jùlọ láyé kò sí omi tó mọ́ tó omi tó wá láti sánmà torí bí ọ̀dọ́ta ló ti wá ọ̀dọ̀ ọlọ́run gbogbo tó bá wá látọ̀dọ̀ ọlọ́run especially láti sámà ọlọ́run ìpìlẹ̀ ní pé oore gbogbo tó bá wá láti sámà má ṣe méjì ń bẹ̀ ọ́ ṣùgbọ́n gbogbo tó bá wá láti inú ilẹ̀ ìyẹ̀wò kò tó lò ìyẹ̀wò kò sí kíni ẹnì kí ni gbomi láti sámà báyìí gbogbo jẹun sí pàǹtí wà ń bẹ̀ ó nílò ẹ̀ tọ́lọ́ ní àwa látọ̀ kalẹ̀ wà á ń sálínà mí náà sámà ìmá àrùn tọ̀húrọ̀ mi tó wá clean ni kò sí méjì náà ayẹ̀wò wọ́n bá ti gbé máa lónìí bó bá sì ń já bọ́ sí ọlẹ́nu náà ní bìsímìlà ẹnìkan ò ní mú mi sẹ́mà kó sì ké gbogbo omi tá mú láyé ó lè tí wọ́n ń sùtà ẹ̀yìn máa yomi tébù wọ́tà tó mú tó wúkọ́ lẹ́yìn ó lè mú mi sẹ́mà kó wúkọ́ lẹ́yìn wáyé pé dàrẹ́ sí o tí ò bá sì kàn kan sàn. Koran ní ròyìn ilé fún abẹ́ omi tó sùkà láti sẹ́mà tọ̀húrù omi tó mọ́ jùlọ nì ẹni pé ńgbà ń clean ẹlẹ́kọ̀ọ́ fi sọ pé mú mi sẹ́mà tí gbogbo àìsàn inú ara rẹ kọlọ̀ omi sámàwẹ̀ kí àìsàn gbogbo ara bọ́dì ara rẹ kọlọ̀ lómi sámà fún ní tí ó plọ́ọ̀tì ìdọ̀tí kúrò lára rẹ àti inú ọkàn rẹ àmá ká omi sámà sójú àmá ká sétí àmá fi ra etí àmá ká sétí àmá fi ra etí àmá fi kabi tí bá ń dùn wá torí di omi owó ni omi tó mọ́ jùlọ kò sí side effect kankan lára omi sámà mùsùlùmí òdodo alùpùpù ní sátìrí omi pọ́ọ̀nì omi sámà ló fi jẹ́ sí pé nínú ṣẹ̀ríà Islam tàbá fẹ́ sàlùwàlá tí wọ́n bá omi mẹ́ta kalẹ̀ síwájú wa table water pure water àti summer water well water ó domi mẹ́rin tí wọ́n bá gbé síwájú wa pé a fẹ́ sí àlùwàlá tó sì ní option àti main tó wọ̀ ń bẹ̀ tó bá fẹ́ gbalá dátá omi ká máa nígbà ọmọ tẹ́bá ní wọ́n tó gbé kalẹ̀ náà pé mú omi tó mú omi sámà ní omi kànga ní omi eh, tébù wọ́ta ní pure wọ́ta ní omi sámà ní kò mú tìrígùn lọ́mọ jùlọ mi ò pé ikú náà mọ́ ó lè máa ṣùgbọ́n a lè dáùtì láwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù eléyìí kò sí dáùtì náà ọlọ́run ọba ló clear rẹ̀ fún wa wípé àwọn aláṣọ omi kan láti sánmà omi tí ọmọ anábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń fi omi sánmà sí àlùbáríkà ó yàtọ̀ sí mú àlùbáríkà wá táwọn afáǹkì ń sìn ànábì ọ̀gbó àlùbáríkà ó <laughs> sallallahu alayhi wa sallam ilé nǹkan àwọn aláàfáà yóò tó máa gbọ́ yẹn báwọn ànábì ọ̀lọ́bi kankan ó pé mú àlùbáríkà wá wá àlùbáríkà òfin jẹ́ omi jama nínú omi jama fi ṣe àlùbáríkà ni bọ́bá bímá omi jama sọmọ ẹlẹ́nu ibò ẹ lò ó mú bọ́bá fi lè nǹkan kan mú gbogbo nǹkan ló lè lókun torípé ànábì wa àlè sọ́lá tó sínú àdí sí máma mọ́sílùmù bá wa ana rọ́bí ọlọ́ àán ọmọ ọ̀dọ̀ ànábì tá ń pè ní ana rọ́bí ọlọ́ àán oníjọ́ kan wà pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò jù wárọ̀ jùtọ̀ wárọ̀ yìí gbogbo wa náà lájọ́ ńlá àtẹ̀nẹ́bí àtàwà òjò wá dé bójú sí dé báyìí fàhásàrà rasulullahi sallallahu alaihi wasallam an saudi anábi wa wá káàtọ́ rẹ̀ anábi káàtọ́ báwo ni wọ́n ti káàtọ́ tàbí tó gba hadithi wáyìí nígbà bá túmọ̀ ẹ̀dá wò bí àǹfààní kékeré òjò wá rọ̀ ní tó jò ń rọ̀ yìí ka rẹ̀ kúrò ní páàkì kan nínú ara rẹ̀ sallallahu alaihi wọ́n ká àtọ̀ tí omi fi ń ara wọn direct omi wá ń bá omi ń bọ̀ lẹ́yìn tí bá ń bọ̀ tó ka aṣọ kó ka ara ó tún ka nǹkan kan ara bẹ̀yẹn o kó lè bá a mọ̀ pé sísàfihàn tó nípa lílo nǹkan ó ti omi tó gbádùn jù lómi tó fẹ́ gbádùn lómi sámàjò náà ní èyí tó sì gbè sínú gan ọ̀ tó gbọ́n fi dáadáa báyìí ọtọ́ fẹ́ wọ òkè kánò ọmọ bàrá láìsí máa nàpọ̀ ibi tí ọbẹ̀ ọfẹ́ lò sí ọwọ́ ni ẹsẹ̀ ni ara ni orí gbèsè pé o ti wá kọ́kọ́ gbé kan táwọn yẹn ń wọ́n gbé e. ẹnu gbé òun lásán tọ́kan náà kí òun nǹkan ó ti yí padà

omi tá a mọ̀ tí ń bọ̀ ń sámọ̀ yìí tó bá ti kásọ̀ rẹ̀ yọ́ ká rẹ̀ kí lọ kásọ̀ sí ànádọ̀ wa ń sọ lẹ́ntí ń ṣe àlàyé onílé annahu lè annahu hadithu ahadin bi rabbi torí kí omi yẹn o direct ti ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run mi ò wá abẹ́kọ̀ tí ó fi kan èmi náà àrí ìsọ̀lá tó kí ni wọ́n ti ń bẹ̀ ni wọ́n lo omi yẹn láti jẹ́ pé bọ́yá ìbùkún wà ń bẹ̀ kó sì kan ara wọn dà rẹ̀ ibẹ̀ nìyẹn láti sọ pé ẹ̀kọ́ wà ń bẹ̀ fún wa inú ẹ̀kọ́ tó wà ń bí hadith ní tókí òun náà ni wípé tá a bá ń lọ lásìkò tó jù rọ̀ tọ́ka wa mọ́ tá a wà níta tá a bá ń lọ ah, ọmọ dà púpọ̀ òtún náà mà ní o tó jù wá ń pa wá tá a ti ń lọ lójú ọ̀nà tàbọ̀ ń fọ́n tàbọ̀ kú mọ́sálásí lọ sílé rẹ̀ òjò wá ń fọ́n lọ àkókò tá a wà yìí àkókò tó yẹ ká sàǹfà rárá síbí ẹ̀ náà pàṣẹ ara sọ rẹ̀ kọ́kàn ọ́ ẹlòmíì yóò tó gbogbo ẹni wí ọ̀bẹ ńlá nǹkan ọ̀n sá fún kẹ ọlọ́run ó sì jẹ́jẹ́ ò bọ́ kọ́bọ́ sí ọlára ń bẹ̀ kó tó di bọ́ kọ́fà padà ní òpé kó dúró sínú òjò kọ́ máa ti lò lẹ́yìn bá tó ti dúró sínú òjò ó tó ti ṣe bí dí àmánu ó ti ṣàṣe jù ìyá ẹlòmíì ọgbọ ifi kútúbà yọ wà lọ ọ̀ràn tí ó fẹ̀ dáadáa máa fẹ́ ó déédéé ibi tá a jẹ́ kí òjò ọpá ọ díẹ̀ ọpa ara rẹ̀ tó bá níbi kan tí ń pín ìrìn síbẹ̀ ọ̀nà sí abẹ́ kọ́ sí o sì láti ọkàn pé kó mi yìí omi mi máa mo sì ọba ní kí ń bọ̀ direct gẹ́gẹ́ bí ànábì rẹ̀ ti sọ sọ́nà ọba àwọn àlejò wọn nítorí bá ti wà látọ̀dọ̀ ọlọ́run ọba kò sí èméjì ń bẹ àgbàríkà wà ń bẹ ẹ̀kọ́ àkọ́kọ́ nù ẹni pé tí wọ́n bá ń jáde lọ tójú bá máa tí díẹ̀ náà bọ́dí ara rẹ̀ kójú ọ̀pá ń bẹ̀ mọ́jẹ̀ kọjá sí gbogbo ẹ̀ náà inú aṣọ náà ni ó ti ń kan ara rẹ̀ ọ̀rẹ́ tí díẹ̀ ń bẹ̀ tó bá níbi kan ti ń dọ̀ ń bẹ̀ try láti ṣe bẹ́ẹ̀ láàrin yìí wọ́n lè fi wálé rè pé tó bá jẹ́ sípà sí níta tá a wà nínú ilé wa tójú wa ń rọ̀ tá a lẹ́tọ̀ọ́ àti jáde káwá pé ah, àlùbáríkà lòdì yìí ká napá sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alẹ́tọ̀ọ́ àti jáde láti lọ pé kí òjò yẹn díẹ̀ nú ẹ̀ kọkàn ara wa bákan náà nínú ẹ̀kọ́ tó wà nínú hadith gẹ́gẹ́ bí tí mo sọ láàrin khutba òun náà ni pé ká wà kíáàbù dáadáa ká máa rí pé ìkẹ́ ọlọ́run tá a bá fẹ́ ju orí ń bẹ̀ tá a sì láǹfààní láti pé kọkàn ara wa direct kágbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ìwé ìrìn tánà bíbi tí a sọ ọ̀hún sallallahu alaihi wasallam bákan náà kíyèsí fún wa nínú hadith yìí pé àwa tá ń gbé tá ń gbé pamọ́ atrai tòmọ́tò ọba fẹ́ gbádùn ẹ̀ tán òun náà ni kọ́ lọ síbẹ̀ dàárẹ̀ èyí tó gbé ni ó ti kàn kankan náà kò tó rọ́ sínú nǹkan kò tó wá sínú ṣùgbọ́n alẹ́tọ̀ láti wa láti máa lò láti máa lò láti máa lò lásìkò tàbá fẹ́ lò nínú àwọn ẹ̀kọ́ tí bẹ̀rẹ̀ nínú hadith yóò náà anábíwa Muhammad sallallahu alaihi anábì jẹ́jẹ́ ni wọ́n ó sì ẹ̀káwà náà sí jẹ́jẹ́ pàápàá jùlọ pẹ̀lú àwọn mùsùlùmí ẹgbẹ́ wa ọmọ kékeré ní bí anábì léèrè sallallahu alaihi wasallam lima kọ́nà àtàhàdà kí ló ní tó fi ṣe asọ́lẹ̀ ọlọ́run

ilé na tó wà ń bẹ́ pé gbogbo àwọn ọmọ wa ẹ̀kẹ́kọ̀ọ́ lára Anas ibn Malik ẹ mọ̀ wúra yín kẹkà máa wo nǹkan pé bàbá yìí ti nǹkan báyìí àfáà ti nǹkan báyìí tó lọ́wọ́ tó fi sí ah, àní béèrè ó ti jà bẹ́ẹ̀ náà nù àwọn bá ó béèrè bí a ah, èyí sí báyìí tó bá ń rìn lọ òjò lọ́fà tó fi ká àbí kí lọ́fà tó fi ká wọ́n sì kẹ́kọ̀ọ́ àwọn àyè míì wà tó jẹ́ sí pé ẹ̀kan láàrin ọdún mẹ́ta òjò lè mọ́rọ̀ yóò bà tó wá rọ̀ fífán ni lọ́dọ̀ sí wa rírọ̀ ni lọ́dọ̀ sí wọn ìdáwà ń kójò nǹkan bíbà yìí níbi ah, àtàtùn máa rìn lọ́mbẹ̀ ẹ̀họ́n fán ni kò tí ì pọ̀ ó ń ga ní òjò lọ́dọ̀ tàwọn yìí wọ́lá láwọn àyè kan lórílẹ̀ ayé dáa wà yìí wọ́n yìí rójò àwa wá ní opportunity yẹn lọ́dọ̀ wa ń bíbà yìí ẹ̀dá báàbà ní nǹkan bí nǹkan wà ní ìjọba náà sí nílé ẹjá lò ẹmẹ́jà máa wọ ọ̀gbìn ẹgbọ́n kan wọ́n lásán ló fi jẹ́ sí pọ́wà náà hadith annabi alayhi salatu wa salam nínú àwọn nǹkan tó dáa jù tí ìyàmọ́ ń ṣe tójò bá ń rọ̀ àdúrà jẹ́ kan bẹ ọmọ ìyá mi bójò bá ti ń rọ̀ tẹ̀wọ̀ sọlọ́n kì í sọ̀rọ̀ yẹn ní kọ́ lálùwàrà ó lè ka ọmọ rírìn àjò fún ọmọ lálùwàrà wà ní ọkọ̀ wọ́lọ́ba tó ń sọ kẹ́ẹ̀rẹ́ kalẹ̀ ìdákùn fún mi nínú kẹ́ẹ̀rẹ́ wọ́n lọ́ba tó ń fọ́kẹ́ rẹ̀ kalẹ̀ nǹkan tí mò ń wá lọ yìí bá mi sí ní rọrùn fún mi ẹ̀rọ àfẹ́ mọ́jà máa wo nǹkan báyìí lásán alùpùpù lójú ẹ̀ fún àwọn ìsìlámù lójú ẹ̀ fún àwọn ìta wíìn kẹfìrí lè gbọ́ wa ó lè máa gbọ́ wa ń tàbá àti ń sọ̀rọ̀ yóò sì lè gbọ́ padà ó rí bí yẹ òun ti jẹ opportunity ebójú ò nígbà tí èsì kòránì ni màá ké wọ́n lè pèsè wọn bá kí kòránì àdúrà lóò nígbà torí pé wọ́n ti mùsùlùmí ẹ omi ń bẹ́ẹ̀ ni tó bá lè wọ́n náà sàǹfààní ń bẹ̀ ṣùgbọ́n ò lè rí pé dáadáa ni àti kọ́ wá tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n ọba ìta gbọ́ yìí kó sí láǹfààní fún wa wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin